Alhamdulillah. خالدين فيها خالدين فيها أبدا ذلك alhamdulillah fún ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ọlọ́run ọba tí ó ṣe ń rọrùn fún wa tó ní ká máa bẹ títí pa ah, láìláìlọ́lá títí ìdàsìkò yí adúpẹ́ ọlọ́run kọjọ pẹ́ wá abẹ́ ọlọ́run ọba nínú àánú ẹ̀ kọgbẹ̀yìn wá ọlọ́run kọ́ sọ wá ṣe kò gẹ́ dáadáa rọ̀mọ̀dọ́nù tí ò ti dá méjì ti nínú oṣù àwọn ìwé àní kí lọ́dún má jẹ́ ọ̀rọ̀ lọ́nà ọ̀tún six plus four two twenty around twenty twenty one àbí lọ́mọ. abẹ́rẹ́ ọmọ ọba tó láàrin nínú àánú ẹ̀ abẹ́rẹ́ rẹ̀ ọlọ́nkọjá rọ̀kùn ẹ̀ ọ̀fẹ́ àdúrà wá òní pé bọ́lọ̀n jọ bá aláyé ẹ̀gbẹ́ lẹ́yìn sí ọ̀pọ̀ ọlọ́run gbà yìí ọlọ́run jẹ́ àlè gbà á ń lè gbà àdúpẹ́ ó ti wá dá méjì báyìí fẹ́ẹ̀rí sí ìdá méjì ìdá mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tó wá ti lọ kọ́mọ ọ̀rọ̀ fírì lókù ìrọ̀nsánú wa wọ́n fà láàáfíà ọlọ́mọ ti jẹ wá ń yà ìsìkì ọlọ́mọ fi jà wá ń yà ọlọ́mọ bá wá ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àwọn kọlọ̀rọ̀ sí tí ọgbà fọ́lọ́ a ní nǹkan méjì asọ́lànà a ní lókórí ibú bá wọn ta ní ọ̀rọ̀ mìíràn ti méjèèjì àìdòṣòdò àfẹ́rin karùn-ún tẹ́lẹ̀dẹ̀dẹ̀ ẹ̀rọ ọdún lásán kan يعني عن دين الله عن إراد الإراد عن الطاعة عمينا ما في قد يكون كان دعاله نعم الله أباني زعم الذين كفروا هل لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبعن بما عملكم. زعم الذين كفروا أن لن يبعثوا ọlọ́run ní àwọn kèfèrí tí wọ́n ṣe àìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run wọ́n á lérò wípé ọlọ́run bò ní gbà wọ́n dìde Abdullahi ibn Umar radiyallahu ta'ala àtàwọn mìíràn sọ́nà wọ́n ní záàmù kó níyàtò ìkẹ́sìlì alìjáríbù irọ́ ní jẹ́bẹ̀ bẹ́ẹ̀ yà bẹ́ẹ̀ kọ́ táwọn èèyàn bá pè ọ́ ní àbúkí nìkan wọ́n dà ó pè ọ́ sẹ́ńkẹ́ là ń pè fún níyà àbá àìsà àbú Muhammad àbúkí nìkan àbúkí nìkan síbẹ̀ ní abẹ́ kọ́ ìdá ní pè wọ́n là ń pè fún níyà ìnagijẹ́ wọ́n là ń pè ní lákọ̀ọ́bù sọ́yẹ́ abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma wá ní tẹ́ bá ti rí zahama tàbí zahamu ó ní ẹtì lọ́mọ yìí pé kó ní yàtìlì kẹ́bíbì mi tó ti yé tẹ́ ẹ̀ máa ń kẹ́ ni abákè lábù kìnnì kan sókọ rẹ̀ ní abẹ́ ìsókọ rẹ̀ orúkọ rẹ̀ ní ṣùgbọ́n àdápè kò ní lọ sàn án bí orúkọ ṣé bẹ́ẹ̀ ni àyẹ̀wò ẹ̀kọ́ tó ní tí wọ́n bá ti wá fẹ́ da irọ́ náà pè tí wọ́n fẹ́ pè ń kú níyà rẹ̀ wọ́n wà ní záàmù sọ̀rọ̀ mi yà bá tó túmọ̀ sí wípé kílèmù wọn àyẹn kí ni ìrọ̀ ni tó ti yé bá zàámà lásì iná kí a ṣàrò aláyọ̀bẹ̀ àṣọ èròǹgbà àárọ̀ nínú èròǹgbà àárọ̀ àwọn kèfèrí òun ni wípé ọlọ́run ọba ní gbà wọn dìde ọlọ́run ní kú bàlá wàrọ̀ bíi. Tẹ́rí sọ́rọ̀ bá ti débi ọ̀rọ̀ àlùkìyámà. Tẹ bá lọ wo àlùkùránì dáadáa tí ọlọ́run bá pa nẹ́bì láṣẹ pé búra ọ̀nà mẹ́ta lẹ́tì. Kólébàlá wárọ̀ bí ọ̀kan ni. Kólébàlá wárọ̀ bí. Tẹ̀sí wárọ̀ bí ẹ̀mú fọ́lọ̀ bá mi búra nù. Ṣáà ń tẹ̀lé mi sáà ṣùgbọ́n ṣe rí pọ́lọ̀ ọba lọ́dọ̀ alẹ́ kẹ̀kẹ́ kó ṣe bẹ̀ wọ́n sọ wípé bàlá wàrọ̀ bí sábà kúrò ń bẹ̀ yẹn sábà lọ sí bẹ̀rẹ̀ sábà bẹ̀rẹ̀ sábà ìdáhùn kẹfẹ́ yìí ti sọ látàkì náà sáàtì ó lè bàlá wàrọ̀ bí látàkì yàn náà kò ń mú àálẹ́ mọ̀lọ́gọ́ yìí. وقال الذين كفروا أبي لا تأتينا الساعة وقال الذين كفروا لا تأتينا الساعة قل ọlọ́run ní sọ wípé ẹni tó yẹn náà tẹ bá wò sọ àrùn àwọn kẹfẹ́ rí ní pé àsìkò yóò yọ níjọ́ àsìkò àlùkẹ́ àmọ̀ ẹ̀kọ́ ní dé wá bá wọn ọlọ́run ní kúl sọ wípé pàláwárọ̀ bí látàfíyá nìyàkún ánímì níbọ̀ wá bá yín o sára yìí mẹ́tẹ́ bàlá wàrọ̀ bí sẹ́rí tó bùrà kùn ẹ máa jẹ́ ó di mélòó ẹjá wa sáré lọ sí yónus wọ̀yẹ́ sáńbì ónáka wọ̀yẹ́ sáńbì ónáka àhàkùn ìwọ̀n ẹ̀rí pé ọlọ́wọ́ bá ní kó yí sọ wípé ìyẹn náà mú yẹrẹ sára ibi tí wà rọ bí mo tún fọ́lá ọba mi búra sáyé bá sábà wò ààyè mẹ́tẹ̀ẹ̀ta àṣẹ búra ọlọ́run pa nígbà mọ̀ṣàmọ́ ọyá búra sí lọ́yẹ́kẹ́ bẹ́ẹ̀ ni mo tún fọ́lá ọba mi búra sọmọ wípé ẹ̀rọ ń gba wọn irọ́ ni bó tún fọlọ́wọ́n bá mi búra tó bá mú ọlọ́run pànábì láṣẹ kó búra làbárè yẹn lágbára bí ọ̀lágbára aláàmàrí yẹn lágbára bí ọ̀lágbára táà nábì ọ̀bá búra tó bá sọ̀rọ̀ téèyàn gbọ́dọ̀ pé ara rẹ̀ mùsùlùmí kọ́dà òkè ẹ̀ dá mi lóhùn àní ànábì kan sọ̀rọ̀ kò wá búra

ṣùgbọ́n nítorí wípé aláàmàrí tọ́lọ̀wọ́ bá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ọlọ́run fẹ́ jẹ́ àbàbàrá rẹ̀ ọlọ́run jẹ́ ó tóbi láyà wa ọlọ́run bọba ó bó ṣe pàtàkì wárọ̀ bí látòbí àtúnnà sọ fún wa wípé bàrá níjẹ́ ń wò rí bẹ́ẹ̀ wárọ̀ bí mo fọ́lọ́wọ́n bá mi búra ẹ̀tún wọ láàmù ìkẹ́ǹkẹ́ ń pàdé ojú ẹ̀ o

sáàjọ́mi ẹ́ ẹwà máa wo bọ́lá wọn bá ti tó ó ní súnmà tẹ́ ẹ bá ti rí súnmà nínú èdè lárúbáwá nítọ́lọ̀ ń fẹ́ sọ yẹn yóò ṣẹlẹ̀ lẹ́yìn tó ti ṣáájú yìí torí súnmà tààrọ́ kí ni lẹ́yìn apáti sí nǹkan súnmà látúnábà ó ń nà bí máa عملتم غير ọlọ́ni lẹ́yìn náà á fún yín ní ìrò gbogbo nǹkan tẹ́ ṣe nígbà ń bẹ láyé ẹ̀rì má fún ní ìrò pẹ̀lú ma àmìlítún àmìlítún tẹ́ dị má dì ní tẹ́ ṣe kó nínú ààyà yìí ìta méjì tó ní bẹ́ẹ̀bẹ́ tá gbọ́dọ̀ dì mú ó náà ni alákọ̀ọ́kọ́ ni wípé ikú yìí ṣòpin ìrìnàjò yorùbá ní ikú náà ní òpin ìrìnàjò rárá lẹ́yìn tá a bá kú tán ìrìnàjò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tá a gbọ́ mi yẹn lẹ́yìn tá a bá ṣe kí ni ìrìnàjò ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ láwọn afáàfi mọ́ sọ fún àyíké alìlè mọ́wótó sífàtún àdàmíyá àbí sífàtún múdùmùdìyà ṣé sífàtún àdàmíyà sọ̀rọ̀ ní kú àbí sífàtún wùdúdìyà kí ni ìtumọ̀ rẹ̀ ṣé àwọn akéwìn tá à ń pè ní kú sífàtún ìròyìn èèyàn láàrùn pẹ̀lú rẹ̀ pé ó ti jòkú ó ti kú. ṣé tá bá ní ẹnìkan kú ṣé túmọ̀ rẹ̀ ní kò sí má àbí ìsì ń bẹ̀ sáré lè dámi lọ. ọ̀yà àní ṣé ìsì ń bẹ̀ àbí má ó sì ń wá يا خادم الجسم كم تشقى بخدمتي يا خادم الجسم كم تشقى بخدمتي أتمرني بحبيباتي خضرا أقبل على نفسي فاستقى تكمل فضائلها فقد على النفس من تكمل فضائلها فأنت بالنفس لا بالجسم إنسان فأنت بالنفس لا بالجسم إنسان فأنت بالنفس لا بالجسم إنسان أيابا أيوة، أنتم رين يا خادم الجسم كم تشقى لخدمته أتطلب الروح فيما فيه خسران أقبس على النفس فاستكمل فضائلها فأنت في النفس لا في الجسم إنسان Yá ọ́dì Málìkì Símì, àfáà ní mo pè wọ ẹrú ara rẹ̀, tẹ́ pé ó ti sọ ara rẹ̀ dọ̀gá ara, báwo ló ti fẹ́ lù. Lójú àwọn kírìmù táwọn èèyàn rà torí gíná mi torí rẹ̀. Ẹ ìdáhùn, torí gán lè bá kí àwọ̀ wọn lè bà rí ní tí wọ́n bá dúdú wọ́n fẹ́ pupa tí wọ́n bá pupa wọ́n fẹ́ dúdú síbẹ̀ náà bẹ̀ pẹ̀ tí wọ́n bá wẹ̀ tí wọ́n bá tún mú kírìmù lọ sùkú wọ́n bá fẹ́ ní. àwọn ẹlòmíràn tó ń bá débi rí tí wọ́n á nípa àwọn owó tó lọ sí sọ́dún láti kọ́ra kó mi àwọn ẹlòmíràn ní ìdí àwọn òtóbi tó àwọn akọ́dùmọ̀ ìdí sùn ní ẹni àwọn ẹlòmíràn millions of naira lórí pé wọ́n fẹ́ bí òbí ara wọn wọ́n fẹ́ di orí bákan kò síbi ní wọ́n ṣe sọ́jú rẹ̀ àwọn mi ò ṣe tàyà wọn wọ́n láyà àwọn tóbi tó àbójú tóbi jù àwọn fẹ́ kọ́ra kó mi àwọn fẹ́ dàbí ọmọdé tàgbọ́n mi yé àwọn ọdún mò lè bí sí mi ara wọn ti sọ wọn dọmọ ọdọ ẹ mu ara sọ àti ọdún àfààní kàmùtà ṣùkọ́ bí i ṣe máa ti kàmùtà ṣùkọ́ ah wàhálà rẹ̀ yìí pọ̀ lórí pọ̀ fẹ́ níìtì lórí pọ̀ fẹ́ look young lórí pọ̀ fẹ́ look smart lórí pọ̀ fẹ́ jọ̀ǹkan lójú ara rẹ̀ wàhálà yìí pọ̀ tẹ́lú ojú eléyìí tàwọn àwọn kan tún àwọn kan tún bẹ àwọn ní body builder tẹ̀wọ̀ káwọn yẹn náà tún wà sáà lọ́mọ torí rẹ̀ gbé nǹkan torí kí wọ́n fẹ́ kí ìsan ìsan jáde báyìí kó yọ wọ́n tún ní body builder kíjà àwọn fẹ́ síwá wọ́n sì máa dààmú lórí ẹ̀ tí a máa bọ́ ọgùn bọ́dí ibi òdà epo ya wèrè ayé wọ́n sá da wàhálà sí lágbàdà tẹ́ màánà àwọn ọdẹ máa advance lọ wọn à báyìí náà wẹ̀yìn lẹ́màánà o tẹ́lẹ̀ ní wọ́n lọ́mọ nàìjíríà kájà ìfẹ́ kan ní bí ọ̀sẹ̀ yìí àbọ̀sẹ̀ tó lọ wọ́n á lọ wí mo wá wí pé ah àwọn tí wọ́n ti máa ń jẹ ìṣe náà táà àti mọ̀ ti pẹ́ dídídí náà wọ́n dára máa ń jẹ olivine kìí ṣe èbó odúdú táìsì kìí ṣe èbó odúdú síbẹ̀ náà ẹgbẹ́ kọ táìsì máa táìsì àbí gíná mọ́ǹkì tí máa táìsì náà ẹ sáà mọ̀ kí dúdú àlí àlí tó ti sáwájú tipẹ́tipẹ́ Muhammad Ali gbogbo wọn dúdú dúdú lọ́pọ̀ jù nù wọn ah olórí mú àlà àwọn ìbò àwọn ìbò bìbò wọ́n wà já wàhálà wọ́n wà máa ní ọtí rówó wọ́n ti gbá bọ́ọ̀lù wọ́n wà já táàkì lọ́wọ́ wọn àwọn náà wọ́n fẹ́ gba gbowó padà ẹ̀ ní kó wọn kó lù wọn ó lè sórí ilé lù èbó kó lóṣòrí ilé délé láyé tàbí bọ́ọ̀ bà ní gbé bẹ̀ lókun tó bá jẹ́ gbé bẹ̀ ń gbé ọjọ́ ọmọ wọn ló fi sórí ilé ó lè mórí ilé lọ ẹ̀ ọwọ́ tọ́lá àwọn oríire kan bẹ́ẹ̀ wà níbi òjé bẹ́ẹ̀ bó ṣe dúdú náà wọ́n sọ ọdọmọ ìlú wọn ó wà máa rẹpẹsẹ̀ntì ìlú wọn. ṣebí ara àwọn kọ́ńtì ilé ayé jẹ́ wọn bọ́ọ̀lù gbà dáadáa ní France àmì ẹ lọ wo gbogbo àwọn tí ń gbá bọ́ọ̀lù fún ẹ bómi ìlú àbẹ dúdú gbogbo wọn ọmọ Áfíríkà ni tó bá dẹ̀jẹ̀ kí Áfíríkà wọn rẹpẹsẹ̀ntì wọn ẹ lè mọ ọjọ́ tó bá wọn. <laughs> ẹ ṣe tí wọ́n ṣe kíní kan ẹjọ́ wọ́n wá represent Africa bẹ̀ wọ́n àtó bẹ̀ wọ́n pa àwọn ṣìkọ́tà tó ọmọ Africa kí wọ́n sì lè gbá kó lówó bíi tí wọn. ìbọn da wàhálà ní lágbára ẹ̀yẹ́ máa ṣe bọ́dí bíi dàka ẹ wá sọ pírẹ́sìn kábàáyín kẹ́dọ̀ kábàáyín kó ọ̀rá kó nìkan kábàáyín kó síbò ìtẹ́yìn ó mọ̀ ọ́n rán nù bẹ́ẹ̀ bá wá ṣe gbogbo ṣe nǹkan tẹ́ ẹ bá rówó wọ́n wà ra ṣe fóònù kékeré báyìí wọ́n ní ẹ wà ra wa mílíọ̀n èèyàn kún nílé ṣe fóònù bọ́dí náà lẹ́ẹ̀mọ̀ mílíọ̀n wọ́n ní kìíní kan dín kìíní kẹ́ ìfìrí tọ̀tọ̀ tẹ́ fẹ́ máa ṣe tẹ́sì rẹ̀ wá mílíọ̀nù àwọn ni wọ́n ń ṣe yìí bẹ́ẹ̀ bá sì lọ sí lọ́dọ̀ ẹ̀ ní tọ̀tọ̀ lóòótọ́ orí ti ń fọ yín wọ́n nínú kìíní kan lẹ́gbórí sí tẹ́ bá gbórí sí làwọn fi dìtẹ́ẹ̀tì rẹ̀ eight thousand ní táwọn ọmọ ṣe nù ẹ̀ mọ́ táwọn ọmọ ṣe àwọn ọmọ sáré káàkiri eré ọmọ nàìjíríà ló gbé bọ́ọ̀sì orí àwọn yẹn ti dà كم تشقى بخدمته ẹbí ọmọ yẹ sọ̀kalẹ̀ ọmọ tó wà lójú onídò yẹ ẹbí sọ̀kalẹ̀ wàhálà rẹ̀ pọ̀ lórí wípé ọfẹ́ tọ́jú ara rẹ̀ ọfẹ́ dá ọfẹ́ ti ojú ẹ̀ wọ́ sọ̀tán o tó lọ ọfẹ́ dá o tó ní pípò sí wà lójú rẹ̀ gbẹ́ lọ́fẹ́ ṣe ó ní àtọ́kùnlómò rẹ̀ bó ṣàfihàn fi ẹ̀kọ́ sọ̀rọ̀ ohun tó fò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n lọ fẹ́ wá èrè ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ní àfi sọ́jú lè kọ̀rẹ́ ti ẹ̀yìn ẹlòmíì fi dá wàhálà síra rẹ̀ lọ́rùn tí ó mọ̀ náà tó bi ńlọ́pàá ẹlòmíì. níbi tá a wá ń lọ àkọ́bí ilé ara náùsì. ó ní dojúkọ ra rẹ ẹ̀mí rẹ ni o

ẹ dákun tí wọ́n bá sọ fún akpé ẹnìkan kú sí àárí ara rẹ̀ mọ́ ẹ dáhùn ẹ mọ̀ dáhùn tí wọ́n bá lẹ́nìkan kú sáà ara rẹ̀ mọ́ aṣọ́wá tó ń pè lókù báwo náà là wọlé kí ló ta fi ń pè lókù ẹ̀mí ti jáde lára rẹ̀ ẹ̀mí gangan ní ń gbé èèyàn ẹ̀mí ní jẹ́ kí ni ní ń jẹ́ èèyàn ara mọ̀ ń ilé ìjọ jẹ́ ti bọ̀lẹ̀ nítorí yóò mọ̀ ọ̀rùn fi ara yẹn lẹ̀ àwọn adìẹ ó sàjẹ kì nìkan ní ń mi ọmọ gba àwòkọ inú kọjá bọ́ sẹ́nu bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ èmi ní ara ń kọ́ léèyàn ókè nígbà tí ẹ̀mí wá jáde kúrò nínú ara ọwọ́ akọ ara ńlẹ̀ àwa ní ebi ẹ̀mí ni a yọ rẹ̀ ibi kan lẹ́mí ń sì lọ kò yẹ ìgbà tí wọ́n bá gbé ọmọ ẹ̀mí yẹn ni ó padà ara yẹn wà sára jọ kò yé ní tí a ń pè ní gbèǹdéèlú tí ẹ̀rí ilé ayé tá a wà yìí ẹ̀mí la fi ń ṣẹ̀mí ṣùgbọ́n ara là ń rí ní tó bá wá ṣe ara bí ọmọ ṣẹ̀mí tẹ́yìn bá rí nǹkan tí ó dùn mọ́yà ní ìsìn ṣe ẹ̀mí rẹ̀ ó bà jẹ́ àbí òní ẹ̀mí rẹ̀ ó bà jẹ́ àwà máa rí bànújẹ́ lójú rẹ̀ yóò sì máa àfẹ́ kẹ̀ ẹ̀ ṣébẹ̀ ni àríbẹ̀ kan ẹ̀ tẹwárí ńgbà tí ọba sára náà mọ́ sáàrí ara mọ́ ẹnbi tó wà níbi bá ti ń ṣe ẹ̀yìn náà ẹni ọmọ wa sára gbogbo ń ṣe bọ́bá wa jáde ẹ̀mí èyí kú ìgbà ẹ̀mí bá kò nu ara lára ọ wà á kú tí ẹni wọ́n sọ ayé wa tí ẹ̀mí bá ti kú lẹ́yìn òní lè ro kankan. kò ní lè supply kankan mọ́ kò ní lè give signal kankan mọ́ bọ́bá ti wá kú táwà lọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kú ẹ̀mí ọwà máa ṣẹ̀mí lọ tọ́lẹ́ ní òní kú láìpẹ́lẹ́ lọ́lọ́ fi ní kó líbà láwà rọ̀bí kò sì bà láwà rọ̀bí làkúlà àkúlù làkúlù méjì ni ọlọ́run ọba aláhù yóò gbé wá dìde pẹ̀lú orí kó dẹ̀ mí ẹnìkọ̀ọ̀kan padà sí ara rẹ̀ sóyébà ẹ̀mí yẹn sẹ́mọ̀ gbọ́dọ̀ ọlọ́run lọ́lọ́ ẹ̀mí ó wà padà sára ara kọ̀ọ̀kan ونفخ في السور فصعق ونفخ في السور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. sáà gbàgbé ìdá sólèsè láti زلزالها وأخرجت الأرض أسقى وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها ẹ̀dàkùn ọlọ́run ọba kan ṣàánú wa àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àjẹ́ nǹkankan ibi ẹ̀sùn lórí eré wà ẹwà wo bá ṣe wá wálé ayé ẹwò bá ṣe wá rí ọmọ èèyàn kan náà làwa náà àwa náà ti lọ́mọ láyé àwa wá ń gbélé ayé wálé ayé wá ṣe kan ohun tá a wá jọjọ ni àwọn bí ń sọra wọn dọlọ́rọ̀ bí ń sọmọ wọn dọlọ́rọ̀ bí ń ṣẹ̀bí wọn dọlọ́rọ̀ eléyìí tó bá yẹ kó ẹ máa wo àwọn àbòsí tó ní agbára tí ò sírò rẹ̀ stéètì kan lápẹjù rẹ̀ wọ́n á ní ìdí títà níṣẹ́ wọ́n fẹ́ gba títà one hundred wọ́n wà á píríǹtì fọ́ọ̀mù wípé káwọn èèyàn máa gba fọ́ọ̀mù ní two thousand lápẹjù rẹ̀ three five ẹ dákun tírí fáì káwọn èèyàn mọ̀ gbà fọ́ọ̀mù àwọn tí wọ́n wá sẹ́tì àníṣẹ́ lọ́wọ́ ni wọ́n wá lè sọ pé èèyàn one thousand ló gbà fọ́ọ̀mù àánú ìsábà tó one thousand náà tí ẹgbọ́n nǹkan tá à ń sọ yìí àwọn tí wọ́n wà ń jọba ni ẹ o táwọn ń gbowó ńláńlá tí wọ́n ń àwọn fẹ́ gbà yẹn sí tí wọ́n bá wá gba fọ́ọ̀mù bẹ́ẹ̀ ẹ ẹ bá multiply three pẹ̀lú one million ẹkùn sí. three point five million three five wọ́n wá generate three million lọ tẹ́wàá generate three point five million tí wọ́n bá wá ju wọn bá wọn yẹn lẹ́tà ẹ̀ kàn jọ kí wọ́n ti bá wọn yẹn lẹ́tà lábẹ́ wọ́n dà yẹn bí tì àbí kàn dà yẹn wá wọn bẹ̀. ṣé ẹ mọ̀ kí àwọn tí ọ̀yẹ́ kí wọ́n dà yẹn kí á sì ti mọ̀ pé àwọn tó yẹ ká dọ́wọ́ wọn padà ló yẹ ká dọ́wọ́ wọn padà. ẹ dákun owó tí wọ́n gbà lọ́wọ́ wọn níbo lọ́lọ́ ẹ wá já jó bá àwọn ènìyàn one thousand yẹn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà síṣẹ́ owó oṣù wọn ìjọsùnmọ́ nìkan jẹ́ bí fifty fifty thousand. tó bá jẹ́ level ètì lẹ́bù sẹ́fún lẹ́bù kankan ká níbi fifty thousand àbí àbí sixty ni àbí seventy ẹjá pé fifty ẹjá pé fifty èèyàn one hundred tá mú fifty thousand lọ́nà one hundred kí ni ó fún wa one hundred. five million ṣe ẹ̀ mọ̀ wípé àwọn tí wọ́n gbà ṣiṣẹ́ wọn tí wọ́n bá wá gba owó yẹn kí wọ́n tó wá lọ sí fixed deposit ṣe ẹ̀ mọ̀ kéèkéé ṣe gbà tẹ́ gba fọ́ọ̀mù lẹ́sìn ìtàzù kìí ṣe gbà tẹ́ gba iṣẹ́ ìtàzù ní ẹnìkẹ́ ẹ̀ máa bọ̀ ẹ̀ ṣe ìtàzù ẹ̀ máa retí lẹ́tà ẹ̀ máa retí gbogbo ẹ̀ ó lè tó sùn mẹ́fà ó lè tọ́dún kan òun yẹn wá wà ní fixed deposit eléyìí ẹ̀rù kó lè fẹ́ tí wọn láàrin nígbà ẹ̀ dá mi lóhùn eléyìí ẹ̀rù kó yẹn ti lè bí owó ẹ̀yìn jẹ́ ẹ̀wà àríṣẹ́ wọ́n fi máa sanwó oṣù fáwọn ní aláwọn dàjú àbòsítò ní agbára ẹwà ajá kan kọ́ wá mọ́sọ̀jọ́ àlùkìyàmọ̀ níbo làwọn ẹgbẹ́ àti yóò ti bẹ̀tọ̀ sí ẹ dáhùn níbo làwọn bàbá wa àwọn ìyá wa níbo wọ́n ti gbẹ̀tọ̀ tí ilé fi jọ́jọ́ kíkọ́ bá wálé ayé tọ́ ọ̀bá ṣe tọ́lọ́ ìwọ ló kó òfò bára rẹ̀ lọ́lọ́run fi ní àgbè yín dìde iṣẹ́ wá ṣe nígbà ń bẹ láyé àáfún yín nírú ẹ̀ ẹ lákòókò wa mọ́ sáré kìí àmà kọ́ mọ́ sẹ́sàn táwọn bá bá bá ikú táwọn kọ́ wa wálé ayé tọ́sẹ̀ wípé gbogbo ohun tí ń ni à tí wọ́n bá láwọn fẹ́ sinmi wọ́n lọ France nù wọ́n lọ sinmi nù bí àwọn ọmọ wọn bá fẹ́ ṣèyàwó mọ́ rántí ẹnì kan tó ṣèyàwó ìgbà tí ó ṣèyàwó fọ́ọ̀mà jù báyìí wọ́n lọ lò wọ́n sì gbẹ gbogbo àwọn òtẹ́ẹ̀lì ńlá ńlá ká wọ́n sì gbà pa ẹni tí ó wà á àtẹ́ǹdì tí ó àtẹ́ǹdì ìyàwó wọ́n tó wá ń fún wọn tíkẹ́ẹ̀tì lọ Dubai lọ wọ́n wá ń dùn òtẹ́ẹ̀lì fẹ́ǹtọ̀ ẹ fẹ́ ṣe ìyàwó lásán wọ́n lọ sí Dubai níta a máa gbọ́ tẹ́lẹ̀ ní kí wọ́n ṣe ìyàwó tán àwọn ọmọ wa lọ ọdún èbó lọ sí ọ́ní mù ṣùgbọ́n ní ìsìn wọ́n kàn lọ ọdún èbó wọn lọ bà náwó ẹ wá dákun káwa wá gbé ilé ayé gbàgbé wọ́n sọ̀rọ̀ ẹnìkan wọ́n ní ọtí tí máa mú every week five hundred thousand ọtí five week. lóṣù èlò lọ́jẹ̀ ẹ dáhùn fi ń mutí ni ò kìí ṣe oúnjẹ tí ń jẹ o kìí ṣe omi tí ń mu kìí ṣe tí ń wọ̀ o kìí ṣe léèmí tí ń gbé o. ìgò lásán tí ó tẹ̀ sínú kọ́ọ̀bù tí ó dà á ẹ̀dá àkọ́kọ́ wa mọ́ sálì kìí ilé ìjọ jẹ́ pé mójú tálìkì a máa rẹ kọ́ ọjọ́ orílẹ̀ ayé sáàndé sáàndé ẹ̀kọ́ nje ègbò sáàndé ẹ̀wà sáàndé ẹ̀bà ṣígà yóò máa gún alọ́rùn kó tó wá lọ́rùn ńlá ni sáàmù gàrí ti dìdì sùn bí ààrẹ ti dé yìí wà láì lómi ti gàrí kí ó lẹ́yìn ó tó wá dàlùkí kó tó má lọ́rùn tó ní

ọlọ́ni wà dáálíkà ọlọ́ni àti ṣe bẹ́ẹ̀ ìyẹn rọrùn fọ́lọ́ márùn yí pé àgìrí kan rọrùn fún wàhúwà lẹ́bí yábídáwò ní kọ́lẹ́kọ́ tó máa yọ èyí ìdúnwò wàhúwà náà a ọlọ́run bọ́ba tó láàárẹ̀ ga bọ́ba pọ̀mọ̀ ẹ̀dẹ́ ènìyàn ó tún lágbára tó ti gbé ìdílé ó ti ṣe bẹ́ẹ̀ nígbà tá à ń bẹ̀rẹ̀ ayé ó ti sòkú dára yìí ni. kàlùkì ámò lè lè fọ́lọ́run wàdálíkà aláàlọ́ọ̀hì ẹ̀sìn níta ń wí òwúlò kí n tọ́ tẹ̀lé ayà yìí tẹ̀lé. ìrọ̀pẹ́ ẹgbọ́n mi níta sọ ní ìsìn kò sẹ́gẹ́ni kò wúlò. ṣé ń tọ́ tẹ̀lé ní ìsìn yóò bá tẹ̀lé kí ló tẹ̀lé. Wàlọ́hù. Ṣé ẹ̀rí ẹ̀rí pé nígbà tó lọ fẹ́ bẹ̀rẹ̀ ara yọ wá gbé fà wá? rẹ̀ ní kíkẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀. Tẹ́ bá ti mọ̀ wípé ọ̀rọ̀ ọ̀rùn fọ́lọ́rin láti gbé yín tẹ́ ẹ mọ̀ yín pé ìgbéǹde yín kò sí iyèméjì ń bẹ̀ ń tẹ́ ẹ bùkátà sí tẹ́ ẹ fi ní jẹ̀kẹ́ àbámà tẹ́ ẹ fi ní bọ́ sínú tàgọ́bùn onípẹ́fà ámì inú. tọ́ba rí bẹ́ẹ̀ ẹ̀yà lọ́jọ́ ọlọ́run ọba gbọ́ ẹgbẹ́ ọlọ́run ọba aláwọ̀ gbọ́ ẹ ní ìgbàjọ́ tó yẹ kúrò ìgbàjọ́ tí ò ní sí iyèméjì ń bẹ̀ ìgbàjọ́ ọ̀dọ́dọ́.

أنزلنا wà núrì ọlọ́run ní àti ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ eléyìí tá a sọ kalẹ̀ ìmọ́lẹ̀ wo lọ́lọ́run sọ kalẹ̀ al-Qur'an kíra ọlọ́run al-imanu bilibinu bẹ̀lẹ̀kọ́tò alẹ́bí anzalina eléyìí tá a sọ kalẹ̀ bọ́lọ̀ bá fẹ́ sọ tíra kalẹ̀ tí wọ́n sọ fúnra rà tààrà ọlọ́run mọ́sà àwọn tí ààrẹ tọ́sọ̀ kalẹ̀ ẹ̀rùn àwọn màláyíkà àǹzáìnáyẹ̀ bí ọba yíyọ ọlọ́run ọba sọ wípé nàzàlà ní ẹ̀rọ ọ̀lẹ̀ àmì Oh, ó ti sá lọ nàzára mí ẹ̀rọ ṣẹlẹ̀ àmì alákọ̀ọ́lẹ̀ bíkà ìta kó nàmí ẹ̀lẹ̀ mọ̀ lè ní nàbí lè sá nìlà àrọ̀ bí ayà ti bẹ̀lẹ̀ wà iná abúlé láti ẹ̀rùn sí lò ọ̀lẹ́rẹ̀ yọ máa ẹwà wọ́n ká ẹ̀ ọlọ́ni wa iná hù dájúdájú alukọ̀rọ̀ánì latanzilu rọ́bìlá àlàmì nàìjíríà tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ sọ́tí tẹ́mà kí wà lórí lẹ́rí àǹzáàlá káà sọ̀kalẹ̀ bú ló ti wá sọ̀kalẹ̀ nàzàlà bí nàzàlà bí i àrùhàl àmì ọlọ́run ní ẹni tó ń fi iná tí ń sọ̀kalẹ̀ àrùhàl àmì jìbìrìlù tó ti ọba bọ́lọ̀ ń bá ń sọ tíra kalẹ̀ tó bá lọ yóò fi iná màláìkà òǹkọ́ ní ọwà sọ́yé tó bá rí bẹ́ẹ̀ alìmánù bí màláìkà ń bẹ́mẹ̀ àbíṣì mẹ́ ọdá kó ní baláwà rọ̀ bí látúbí àfúnnà tó màláìkà ń fà alìmánù bí libáàsì wà nùsúrì wà lẹ́yọ́mìnì bí ẹ̀ dáhùn ó ti márùn-ún فمنكم كافر Bàtà ń tú aṣọ fún wa wípé ọ̀rọ̀ kádà alọ́lọ́run sọ torí kí ara màrọ́ tí bò lè kọ́ dàrú ni àlùkọ́ ní wà lẹ́bí ẹ̀kọ́ látọ́kún tàbí Bẹ́bẹ̀ bá kí àrí òpé ó kéré kí ẹ̀rí bẹ́ẹ̀ náà Wọ́n lè sọ márùn-ún bòmí, wọ́n lè sọ mẹ́rin amana rasulu bima unzila ilayhi min rabbih wal mu'minun kullun amana wa mala wa kutubi mélòó ṣùgbọ́n mi yóò pé fàámìnú bí láàáì tó bá ní bẹ́ẹ̀ ẹlọ nígbàjọ́ tó yẹ kóró nínú ọlọ́run wọ̀nà sí ó lè ẹgbàránṣẹ́ rẹ̀ gbọ́ eléyìí tí sàmìbọ̀ Muhammad والنور الذي الله أكبر ọlọ́run wá sọ wípé wá ní kìtàbí lẹ́bí àǹzálínà ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ lànàkùnrin ìmọ́lẹ̀ alùkùránì bẹ̀ ọlọ́run ọlọ́njẹ́ á ní ìṣòro ń bẹ̀ áà ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ní síbẹ̀ ká ìlàgbà ó nàlùmọ̀ kárọ̀ hadith kan bẹ̀ẹ̀bẹ̀ hadith ẹni tó ká sọ́ọ̀tì káàsì àbí ó wà bẹ̀rẹ̀ tí wọ́n ń padà sílé tí ìmọ́lẹ̀ lọ ní iwájú rẹ̀ tí ń fi ìmọ̀nà ẹ ti gbàjá àdíkù gbogbo kẹlẹ̀ yìí máa fi jẹ̀kọ́ tí à ní ní ká má jẹ̀kọ́ mọ́lẹ̀ dẹ̀ táwọn méjèèjì ń lọ tí wọ́n tún yà báyìí tí máa lẹ́ tẹ̀lé lè tí máa lẹ́ tẹ̀lé lè. ọlọ́mọ sí dáadáa fún wa o. ọba àti gbàgbé ti ṣàkínà kí á ń ká kí ní ti ṣàkítà náà nítorí ṣàkínà mọ̀ ẹ̀tún ti gbàgbé èèyàn náà. ìjà mú sẹ́rẹ̀kù rẹ̀ tí mo ti ń ṣe lọ́wọ́ ibi tí mo ti dúró náà nù hadithu masalu lmomini lẹ́dí yakọ̀rọ̀ wẹ̀ kùrán wà lẹ́dí ilá yakọ̀rọ̀ wẹ̀ kùrán ṣe masalu padà wú dáadáa àti masalu lmọ̀náfíkì ẹ̀lẹ́dí ẹ̀tì máa bóòlù àti bẹ́ẹ̀ ṣe sọ́dẹ́wò yẹn tí ó fi bá síra yẹn mú torí pé síra kékeré àfẹ́ jí ogun àwọn mẹ́rin kí ó ra fẹ́ lò ibẹ̀ ni mo wà báyìí èyí tí ìmọ̀ fi ń ṣe rí gbé wọlé ní ìdí ṣe sẹ́nu rẹ lọ díẹ̀ díẹ̀ mo ti ṣe ebi etí àbíkan tètè bọ́ sígbẹ́ sọ̀rọ̀ àtúnwá bẹ̀rẹ̀ padà ìyẹn mo lè fi ṣe ń gbà ká ní mo lè rí yẹn ní nàìjíríà tí mo kọ́ bẹ̀ yẹn láti mọ́ láti 2017 wà nóòrì ẹ̀yọ́ màyá mi tá à ń jọjọ́ ń bẹ́ ń bí ìmọ́lẹ̀ alukur'an wàláhì ìmọ́lẹ̀ ni ọlọ́ni ìmọ́lẹ̀ ta tíyàn bá dì ọ̀ mọ́ alukur'an tí máa ń ké tí máa ń lò wàláhì ọlọ́wọ́ yọ kọ́ọ́dà àwọn èèyàn rò pé yẹn ò lè ráyé gbé àbí kéèyàn wọnú òkùnkùn lọ wọ́n wà ní ojú ẹgbẹ́ òkùn àwọn ọmọ ọ̀dọ́ kéékèèké wọ́n wọ ẹgbẹ́ òkùn káàmì ọmọ yọjú òkùn kí náà wà lọ́bẹ̀ wọ́n fẹ́ ráyé gbé ni wọ́n wá gbára ni Awọn àwọn ala ẹjá mójútó

ọwá ń forí kẹlẹ̀ ó lè sàdúrà mẹ́ ní olóòtú sàdúrà ọwá ń jẹ àlà àlà àlà àlà àlà àlà àlà ògidì bẹ́ẹ̀ máa jábọ́ mú ẹlòmí àsìkò tó yẹ kéèyàn ti ṣe opportunity ijó ní rúurú tó wá láti èsì ọdún ijó ló nàró kírun tó tọpẹtọ opportunity oṣù ká kó oṣù tó ń lọ rẹ èmi ló ti dá méjì fàámìnú bí láàáhì ẹgbẹ́ ọlọ́wọ́n ọba gbọ́ bóò láti gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ láti sọ àwọn ẹ̀yẹ sẹ́yìn wọ́n lọ sí ó lè hì bóò láti gba ìránṣẹ́ ọlọ́wọ́n ọba gbọ́ láti sọ ẹ̀yẹ sẹ́yìn ẹ̀yẹ sẹ́yìn bá wá ṣe tẹ̀fùtérò tẹ́lẹ̀ ó ní ibẹ̀ tẹ́kẹ́ tó bá tó kí fèé sára rẹ̀ bọ́ ó tún lè di kèfèrí lábẹ́ kọ́ fẹ́ gbọ́ lọ́nà ọlọ́láyé ọlẹ́kọ̀ọ́ wọ́n rọ sí òlè ihe ìránṣẹ́ ọlọ́run nígbà àti ìgbà àgbọ́ àti sọ tẹ́lẹ̀ tí ọba ọlọ́run kó ṣe mi àbílẹ̀ ní ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ alukurani ní agbára gbọ́dọ̀ gbìyànjú ẹ̀ mọ alukurani dáadáa mọ̀jẹ̀ ń sọ̀rọ̀ yìí mọ̀jẹ̀ ń sọ̀rọ̀ yìí tọba sọma tọba tọba máa ka alukurani dáadáa tó ṣe gbìyànjú láti máa lò máa wo rẹ̀ nù fèsì ayé ìgbàsẹ̀ tọ́nù níbẹ̀ jẹ́ òkè ṣètọ́nì onífẹ́ jọ mójútó àwọn yóò agbára ìdánwò ní ìṣe mọ̀rọ́jà rẹ̀ ẹ̀yìn lè ṣètò onífẹ́ jọ ọmọ tọ́pọ̀ bá ti ṣe mọ̀rọ́jà akọ àdúrà rẹ̀ ọmọ ìgbà akọ ṣètọ́nì òṣìṣẹ́ yìí tó bá ti máa ń ṣe mọ̀rọ́jà tàbí kí fóònù rẹ̀ máa ríngì bọ́ọ̀ sáàtì ní ṣe ọ́ sáré jùwọ́ ó rí jùwọ́ ṣùgbọ́n tó bá wá lè ju gbogbo ẹ̀nu tó bá wá mójútó la hawla wala quwwata illa billah mọ́sàdúrà àmọ́ mọ́fà tẹ̀ gbọ́n sì kẹ̀kẹ́ mọ́ sáàmà sẹ́yìn lẹ́yìn àwọn àbùkárù táwọn ẹbí ká máa ṣe láàyè kọ̀ọ̀kan kùránì nìkan ti tó wàláyàjọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn ọgbà ọlọ́nkọ́gbà tó èmi àti ẹ dákun ìmọ́lẹ̀ tọ́lọ́wọ́ bá ń sọ̀kalẹ̀ ibi Al-Kùránì ní ìmọ́lẹ̀ wà ó níjọba fi yàtọ̀ sí okùnkùn ní ẹjì ọ̀rọ̀ máa ẹgbà ájọ́ ẹ sì máa lò ó wọ́n ẹ̀dàkùn kí ló jẹ́ tó jẹ́ pé táàmà lúnà lọ́wọ́ bá gbé wá nígbàtí sọ̀rọ̀ yìí máa yìí wàláhì iṣẹ́ ṣe tó ṣe wípé yìí máa ní òbí tán òun ló tì lọ bẹ̀lẹ̀ ẹmọ dáadáa lórí ẹ̀ ṣe máa nínú nínú ọ̀ránṣẹ́ nínú àtẹ̀kọ́

ó ti wá ánsà rẹ̀ ọlọ́ àbájọ ó ní máa tá a máa lù náà ó ní tẹ́ ń ṣe lọ́wọ́ báyìí lọ́jọ́ àlìkí àmà ní òjì máa àmìlì tún ìjẹ́ ìṣẹ́ ń gbàtẹ́ ẹ máa wo tàbíwà Al-Qur'ani ní ṣe ń gbé e wá ṣùgbọ́n mi máa tá àmà ní òjì àjẹ́ mọ̀dọ́rí nìyẹn ní ìyẹn ló fi jẹ́ ọjọ́ pé tó bá dàlẹ̀ kì á máa tó máa la tó náà bá òun àbí máa torí pé ìgbà tá à ń ṣe tá à ń ṣe ti gbé láti ń ṣe kì í sẹ́yìn ọmọ ó sì rí ìyẹn náà ló fi lè fún wa ní ìrọ̀pá rẹ̀ níjọ́ tá a máa dàrú tá a máa dàrú iṣẹ́ wa ọlọ́njẹ́ á rí lè dáadáa ọlọ́njẹ́ á rí ń tọ́ da bó kan sóra yìí ti wá jáde ìbẹ̀lá wa ń lọ yàwó mọ̀ yàtì òkun lè yàwó mẹ́lì já tàgọ́bùrù ọlọ́run làwá ń bẹ̀ ọlọ́run sàárè mi àti ẹjẹ́ ọ̀dọ̀lá ọlọ́run kọ́ sọ àjọ́lá lọ tàbíkọ́ ma mú sí mẹ́ta ni ẹwọ́n jẹ́ àjọ́jẹ́ mẹ́ta ni tí bá àjọ́jẹ́ ẹ̀rùn bí i mẹ́ta tó bá dọ̀lá هذا وصلى الله على محمد وآله mo ti rí pé táìmù ti pé bọ̀ mọ́ mọ́ fi dára yín torí pa pẹ́ bẹ̀ káfíẹ̀ tújú sí ìtàn káàrọ̀ tó pa